ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala àṣà salatu fún Ànábì wa sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé àti àwọn sàhábà rẹ̀ insha Allah ta'ala a máa tẹ̀síwájú nínú fíkẹ́ olè ọ̀sọ̀rọ̀ àgbọ́yé nípa àwọn nǹkan tó lẹ́tọ̀ọ́ àti àwọn nǹkan tó ṣe pàtàkì tó ṣe kókó tí ẹbí mùsùlùmí tí ó fi jẹ́ ẹbí alálùbáríkà ẹ̀rí tí tí a pè àkọlé rẹ̀ ní albaytu almubarak ilé alágbàríkà àbí ọlọ́mọba tó má sáà ṣe ilé ẹnì kọ̀ọ̀kan wọn ní ilé alágbàríkà ní dárúsù tí ó kọjá ibi tí a wà ó ní àdáàbò alkhitba àwọn ẹ̀kọ́ tó so mọ́ khitba proposal ìdẹnukọ obìnrin yálà fúrò àwọn òbí ẹ̀ tàbí fúrò àwọn tí wọ́n jẹ́ alàgàtà àbí dídá ẹnu kọ ohun gangan fúnra rẹ̀ sọ kí ni àwọn èyí tó sọ náà nígbà tí wọ́n pé ẹ̀sìn wa ẹ̀sìn tó fún wa ní ẹ̀kọ́ lórí gbogbo nǹkan ni anábì wa sallallahu alayhi wa sallam anábì ni màá bá sallallahu nabiyyan illa kana haqqan alayhi an yadulla ummatahu ala khayri ma ya'lamuhu lahum anábì ni gbàwọn anábì ọlọ́run kò sí kankan nínú ọtọ́ ọlọ́run ọba gbé dìde tí kò ní jẹ́ pé ọba yóò pa ní dandan fún láti tọ́ àwọn àlè ọmọ rẹ̀ èyí tó dáa jù nínú ìlànà àátẹ̀ẹ́lé téèyàn fi máa ń ó pa ànábì láṣẹ láti fún gbogbo àwọn bákan náà yóò sọ wọn lára yóò sọ wọn létí láhùn nǹkan tó bá nǹkan ewu nínú ayé wọn àti nínú ìsẹ̀mí ẹ̀sìn wọn àbí èyí tó lè jẹ́ ewu nílé ayé wọn àti ní alkiyama lọ́dẹ̀ pé mímọ̀ hásí ní nínú dáadáa islam nínú beauty islam ọ̀nà ni alkamaliya tó wà ṣọwọ́líyà islam complete bákan náà ó kọ́ sínú gbogbo nǹkan tí a bùkátà láti fi ṣe ìsẹ̀mí wa. Ẹ̀rí pé àwọn ìyàwó dé wọ́n sọ Salman al رضي الله عنه لقد علمكم نبيكم كل شيء حتى القراءة ولأنا بنتي ضد كفاتا إلى وان قايم وفي ما يقول bí a ṣe máa ń lọ sí ilé ẹ̀gbìn àti bí a ṣe máa ń ṣe ìmára nígbà tá a bá ṣẹ̀gbìn tán Salman ní ajali oníbẹ̀ẹ̀ni òfin kankan tí ó wà nínú nǹkan tí ó ṣe wá láǹfààní tí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam سورة نيتوك عصير جدي كانونا صحابة يسألون توفي يا رسول الله وما طائر يطير بجناحيه في السماء إلا وقد ذكر لنا فيه علم فقنا نقاي وانتو بعد يكون فون السماء كنت كبار صوما بوش ينفوين من أنفاني فون لي أيوة القيامة وأنا بيوتو صلى الله عليه وآله وسلم ẹ̀kọ́ tí ó yẹ ká kọ́ níbi gbogbo àwọn ìtẹ̀síwájú nípa wa tí a jẹ́ mùsùlùmí a lè afford láti lo ìfẹ̀mí ayé carelessness kò sì dá lo ìfẹ̀mí ayé algofla so a ní láti wà careless a dẹ̀ ní láti wà idless ká máa gbọ́ ká máa tẹ̀lé àníká ìgbéyàwó nǹkan tó pàtàkì pọ̀ ní anábìpẹ̀ ní nẹ́sọ̀dì ìlàjì ẹ̀sìn anábìpẹ̀ ní ìdàtàzáwájà abd fọkọ̀dé stekmala nífà díìnì anábìnrin tó bá ṣe ìyàwó tó bá ṣe ìyàwó lọ́nà àtọ́lọ́hún tànẹ́bì ẹ̀rọ ẹni bẹ́ẹ̀ ó ti fòfíìlì abala kan nínú abala méjì ẹ̀sìn rẹ̀ fàlìyẹ̀tẹ́kìlá àti nẹ́fṣì ẹlbáàkì anábìnrin kó páyọ̀ ọlọ́run bá níbi abala kejì tó kù pẹ̀lú ìtumọ̀ sí pé ìgbéyàwó nǹkan eh, pè ní marriage n tó occupy nínú ìgbésí ayé mùsùlùmí odidi ìlàjì ẹ̀sìn ẹ̀yìn ohun tó jẹ́ ẹ̀sìn yìí agbọ́dọ̀ tẹ̀lé níbàámu bọ́lá ọba ṣe làálẹ̀ àti anábìwá sallallahu alayhi wa alihi wa sallam ibẹ̀ la fi bọ́ọ̀rọ̀ débi àdáàbò al-khitba ẹ̀kọ́ proposal sí ọmọbìnrin tí afẹ́fẹ́ mọ́nà tí mo ṣe àlàyé fún ọkọ̀ ẹ̀ṣẹ́ ìmọ̀ sí ní ilé wa mọ̀tọ́lọ́ kákan fi tún rárá wa létí lọ́gbẹ́ sí tẹ̀kárárì fa ìdá àǹfààní wà níbi ká máa rìpíìtì àwọn nǹkan ní pàtàkì jùlọ àwọn nǹkan tó ṣe pàtàkì ṣéèkọ́ ibn Uthaymeen rahimahullahu ta'ala wọ́n sọ àwọn ṣòro àti àdáàbò al àti àdáàbò àkìdò ìtàpẹ̀ ní al-khitbah àdáàbò al fáwọn tí a bá ti gbàgbé àbí tá a bá sí ní platform ní last week nínú rẹ̀ òun náà nìkan sọ pé báńtàkù náà rọ́gbà tó ṣẹ̀dí ìdẹ́tẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ pé interest ọkùnrin ó gbọ́dọ̀ strong nínú obìnrin yẹn nígbà mo fẹ́ ọ̀rọ̀ náà sallallahu alaihi wasallam tó sọ pé atẹ́nìkọ̀ọ̀kan yín idha khataba ahadukum al-mar'a فإن استطاع أن ينظر منها إلى ما يدعو إلى نكاية فليصل lẹ́yìn bá ti ṣetán láti fẹ́yàwó nínú yín tó bá fẹ́ wá bóbìnrin kan sọ̀rọ̀ ànábìnrin tó bá láǹfààní láti wò ó kó lè bá rí tí ó pè lọ síbi àti fẹ́ obìnrin bẹ́ẹ̀ ànábìnrin kò wò á ń takùnà rọ́gbà tó ṣẹ̀dí ìdá ẹni ẹgbẹ̀rọ̀ rẹ bí kò ń ṣe brọ́dà tó wà ní hundred level tí ò ní plan for marriage until after service kó mọ á propose sister kan àbí sister tó máa ṣẹ̀ṣẹ̀ wọ Eh, kó ṣẹ̀ṣẹ̀ wọ nineteen hundred level tó mọ̀ pé tóun ò bá parí mbbs òun kò sí nǹkan tó ń jẹ́ nìkan pẹ̀lú àwọn yẹn kọ́ là ń sọ nípa pé kan sọ pé ẹnìkan fẹ́ ṣe nazor ẹnìkan fẹ́ wọ ẹni yẹn torí pé àrọ́gbà tó ó gbọdọ̀ ṣẹ̀dí ìdá anábì wa sallallahu alayhi wa sallama anábì ní lam yura lil mutahabayni mithlu nikah anábì ní kí èèyàn méjì tán bá ti nífẹ̀ẹ́ ara wọn kò sí tó dàbí nìkan wà ilà tẹ́ẹ̀ bá ti ṣe nìkan fún méjèèjì fitna ni ó máa ṣẹlẹ̀ eléyìí ni àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àǹtẹ́gìlìbà àlàbọ́ níhi àlèjà àbàtò ó jẹ́ pé nínú ọkàn ẹni yẹn kó rinlẹ̀ wípé ó súnmọ́ kóbìnrin yẹn gbà tó bá jẹ́ pé obìnrin nísìnyí ọkùnrin ò kàn lè máa lọ wo obìnrin káàkiri tó sì mọ̀ pé kò likely bóyá fún social fún social status tàbí fún whatever reason obìnrin yẹn lè máa gbà irú ẹni ò lẹ́tọ̀ọ́ láti lọ máa káàtì games sí pẹ̀lú obìnrin bẹ́ẹ̀ wọn kàn bí sẹ́rí àbá ṣe pàmìtì ẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà la fi gbọ́dọ̀ aláwọ̀ rẹ̀ mọ́ náà sọ pé gbogbo nǹkan tó bá ti jẹ́ haram sí tí sẹ́rí àbá wa fẹ́ dẹ̀wọ́ ń bẹ̀ á gbọ́dọ̀ gbé kọjá bó ṣe mọ́ ad-daruratu tuqaddaru biqadriha nǹkan tó jẹ́ pé là ló mú wa ṣe pé extreme necessity ni àní extend ẹ̀ kọjá bó ṣe eléyìí eléyìí ẹlẹ́ẹ̀kẹta níbẹ̀ ò ní pé à ń takú nàbí la xẹlùwà xitba tán fẹ́ ṣe kò gbọdọ̀ wà ní kọ̀kọ̀ wọ́n gbọdọ̀ ṣe privately nínú private proposal wọn ni àwọn proposals míì tó máa ń lọ tó jẹ́ pé ẹnìkan kò ní mà sí lórí fóònù oríṣiríṣi eh, messages àti máa lọ so kó má jẹ́ xẹlùwà ìmọ̀ kálọ́wà àti fífíkà kálọ́wà ó jẹ́ pé ọkùnrin ó lọ́n fẹ́ wo obìnrin wọ́n wá lọ sí ibì kan tó jẹ́ pé náà wà isolated bẹ́ẹ̀ ilé mùsùlùmí àlélẹ́ ló jẹ́ pé àwọn obìnrin ní pàtàkì jùlọ àwọn tí wọn àti ní ọkọ àbọ̀wọ̀n tó ti lọ́kọ tó tó fẹ́ ní ní níbi ọlọ́run bá ṣe kádàrá ẹni láti wà extremely careful níbi gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ anábì wa sallallahu alayhi wa sallam anábì ni la yakhluwanna rajulun bimra'atin illa kana shaytanu thalithahuma anábì ni obìnrin kan àtọkùnrin kan wọn ni wà níbi tí ò fẹ́ nìkan àfọlọ́hún àfikún jẹ́ pé aṣ-ṣaytan ló fi kẹta wọn al-khulwa kóbìnrin sọ pé ọkùnrin kan propose sóhun kan wá lọ síbi kan tí ò ní sẹ́ni kankan láti haram ìwọlélẹ́yìí bẹ́ẹ̀ náà ni al-khulwa àtòrí fóònù náà èèyàn méjì kan jọ ń propose ara wọn lọ́kùnrin àti lóbìnrin kó jẹ́ pé orí fóònù lóbìnrin yóò tó wá máa expose ara rẹ̀ tí ó máa yé òdi gbogbo demand ọmọkùnrin yẹn lórí ẹni torí kó jẹ́ kódà kó jẹ́ sheikh kó jẹ́ ustaz هذا غير مشروع إليك تؤلتني أن تكون بلا خلوة kó jẹ́ pé khitba yẹn yóò wá láì ṣe pé àwọn méjèèjì wà ní seclusion website seclusion torí fóònù proposal and so and bí seclusion ti physical seclusion gbégbé eh, seclusion ti ti orí fóònù náà zina lè ṣẹlẹ̀ ń bẹ̀ èyí tí òkàn ní ṣẹlẹ̀ ń bẹ̀ náà ni zina fauch elédè máa ń ṣẹlẹ̀ dáadáa pẹ̀lú àwọn eh, pẹ̀lú àwọn ọmọbìnrin particularly ní irú àsìkò tá a wà yìí tó yẹ ìtìjú nǹkan àmọ̀ sí modesty ó kéré láàrin àwùjọ wàlmàṣúm man asọmọ ọlọ ẹni tó lọ́n bá síkíọ kó máa dúpẹ́ fọlọ́n ọlọ subhanahu wa ta'ala ni àwọn young girls even àwọn married women kan ní láti rí marry wọ́n máa ń lọ sí extra miles látara àwọn nǹkan tí èèyàn máa ń gbọ́ látara report tí èèyàn máa ń gbọ́ pẹ̀lú involvement èèyàn nínú àwọn ọ̀rọ̀ mi kábẹ́rẹ̀ ọlọ́run bá lóbi ń tà sọ ìpìlẹ̀ tá a fẹ́ fi lélẹ̀ ẹ̀jẹ̀ kájọ jẹ́ kódẹ́sì ìpìlẹ̀ sọ́jà májàmú ẹlẹ́kẹta ní antakọ́nà ìlà kọlùwà. bákan náà ẹlẹ́ẹ̀kẹrin níbẹ̀ òní kó jẹ́ yí pé kó jẹ́ yí pé àwọn wàlíyọ̀ ẹ̀ wọ́n wà ń bẹ̀ kó má jẹ́ pẹ̀lú kọlùwà ìyẹn ẹlẹ́ẹ̀kẹta bákan náà ẹlẹ́ẹ̀kẹrin sheikh gẹ́gẹ́ bí ọ̀sọ̀sọ̀ ni pé gbogbo ń tọkùnrin yẹn tó bá rí kó kò gbọ́dọ̀ fẹ́ ìfṣáwò àṣírí rẹ̀ ti ẹlòmíì bóyá ó tẹ́ lọ́rùn ní àbí kò tẹ́ lọ́rùn sọ́pẹ̀dù oníṣìn kọ́bìnrin kí ọkùnrin lọ wò kó wá dé takò ní masha Allah masha Allah irú eléyìí ìwà aláìlẹ́kọ̀ọ́ tẹ̀sí sàn masha Allah pé ètò àṣírí ni anábíwá sallallahu alayhi wa alihi wa sallama anábíwá pé látẹ́ni àtúmọ̀rọ̀ àtẹ́ni امرأة لزوجها هذه كان لكن كما ما روني obìnrin ní ìfọkọ rẹ̀ anábìnrin fatan asfa yóò wá ròyìn ka annahu yanzuru ilayha aw kama qal yóò ròyìn ẹ̀ débi pé ó máa dàbí ẹni pé ti gbogbo èèyàn bá rí ń ni yálà ó àbí kò kéèyàn lọ máa síta àlàyé nǹkan yẹn fáwọn ẹlòmíì yálà èèyàn láìkí tó rí àbí kò rí nínú àwọn asrar tó jẹ́ pé ọ̀ràn yẹn ní kí ẹ̀ṣẹ̀ kìtìmánì ọ̀ràn yẹn ní kí àfipamọ́ òní irú rẹ̀ bákan náà ó ní pé gbogbo àwọn tó bá fẹ́ lọ nínú àwọn kí ìkọjá mọ́ wà ń ìgbìyànjú láti wọ muhadasat oríṣiríṣi ọ̀rọ̀ ó jẹ́ pé àwọn ọ̀rọ̀ tí onítùmọ̀ wọn kàn máa ti engage ara wọn ní endless chat so gbogbo eléyìí nínú nǹkan tó jẹ́ pé kò bá yáàyè ìjẹ́ mùsùlùmí wa kò bá wọn ni ìbẹ̀rẹ̀ láti wá conclude síbi ọ̀nà méjèèjì tá a máa ń gbà láti wo obìnrin ní sọ pé ọ̀tọ̀ rí kọ̀tù ó lá ọ̀nà àkọ́kọ́ oníkóbìnrin yẹn máa pé ọkùnrin yẹn ń wo ọkùnrin kan ó fẹ́ wá wo òun àlàyé tí wá lórí ilé ọ̀nà èkejì kò ní kó jẹ́ pé kò mà kọkùnrin kan máa wò ó wáyé alátẹ́dìrì ẹni tí ó mọ̀ nígbà mo ṣe ọ̀rọ̀ Jabir bin Abdullah radiyallahu anhu ọ̀rọ̀ tí wá lórí ilé pé ó sọ wípé anabi wa sallallahu alayhi wa sallam anabi ni idha khataba ahadukum al-mar'ata fa in istata'a an yanzura ila ma yad'uhu ila nikaiha falyaf'al anábì jẹ́ nìkọ̀kan yín tó bá lẹ́mìí àti fóbìnrin kan tó bá ní wèé láti wo nǹkan tó máa ẹ̀ǹtá ẹ̀ṣẹ̀ lára obìnrin yẹn anábì ní kò ṣe bẹ́ẹ̀ ó ní fakọ́tọ́ tó jẹ́ rí ẹsẹ̀ ni ó lóun wá ń propose ọmọbìnrin kan ìyá ni bíńtẹ̀ ń sọ̀rí ọmọ kan nínú àwọn àǹsọ́ ó ní fakọ́ntù àtẹ́kọ̀gbà wò lẹ́hà ó ní ó máa ń fún hatta ra'aytu minha ma da'ani ila olóhùn máa ń ha èdè fún hátàrà ìtumí nà màdàáni ìlànà kàáhíhá fatazawwajuha tó ń torí nǹkan tó impress òun láre tó ń fífẹ́ so eléyìí àlàyé tó wà ní orí rẹ̀ pé àrínà àwọn onímọ̀ tó ń sọ pé ọ̀nà tó dáa jù wallahu a'lam òní kó jẹ́ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì bọ̀ ọ̀nà alákọ̀ọ́kọ́ yẹn náà tó bá ti wà supervise tó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn òbí àwọn ni wọ́n supervise procedure yẹn ká make sure pé procedure ti ó wà supervised ni kele àwa tí a jẹ́ ọmọ a ní ojúṣe pé àwọn nǹkan tó bá rí báyìí ká involve àwọn òbí wa àwa tá a jòbí àwọn náà ní ojúṣe pé àwọn interested ká má fi wọ́n lé entirely pẹ̀lú gbogbo processes yẹn àbí procedure yẹn anábìnrin kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyyatihi. ما تسؤال شيخنا فمن الأحكام المتعلقة بالخطبة so wọ́n ní nínú ẹ̀kọ́ nínú ìdájọ́ tó so mọ́ proposal kò ní àkàdò ọ̀rọ̀ ayélujára àti oníkàgbà opinion obìnrin obìnrin tí a bá fẹ́ fẹ́ agbọ́dọ̀ gba opinion rẹ̀ gẹ́gẹ́ bó ṣe pé tó bá jẹ́ ọkùnrin náà rídọ́ àzọ̀jẹ̀yìn àti ọkùnrin àti obìnrin tá a fẹ́ join papọ̀ nínú marriage nínú adab ẹgbẹ́ àti mẹ́nu débi òní akhdọ̀rọ̀ ilmar àti tagbara yìí obìnrin wọ́n sí ìrànìyà àti kárí pé ó yọ̀ǹda pé ká proceed pẹ̀lú marriage plan pẹ̀lú àtúntò mẹ́ràtú bíkọ̀rọ̀ kánẹ́t àwọn ṣẹ́gbẹ́ báyìí wọ́n ní obìnrin yálà married ni àbí obìnrin tó jẹ́ pé kò tí wà married wọ́n ní làbúdà ẹ̀yìn yóò kọ̀dà ọ̀rọ̀ ìlú àfẹ́ nìka ọ̀rọ̀ èèyàn ni ká gba opinion rẹ̀ níbi nìka wọ́n yẹ lẹ́tí sàtàtàhámàlù tẹ̀bí àti adẹ́lkọ́rọ̀ torí pé gbogbo tó bá jẹ́ repercussions gbogbo repercussions the decision yìí obìnrin náà ni yóò forí òun gbogbo tó bá jáde látara rẹ̀ ní dáadáa ní tó bá jáde látara rẹ̀ ní ìdàkejì náà ìyá lẹ́tì sàtàtà hamalu tẹ̀bí àti adal kọ́rọ̀ ó ní ó padà jẹ́ ẹni tí yóò jẹ́ ẹni tí ó máa forí òwe wọn ní látara ẹgbẹ́ kalimar àtẹ̀sẹ́yìnbó alẹ́tì àwọ̀fàtẹ̀rọ̀ ìjẹ́ ẹlẹ́mi kọ́bùrì. ní Islam ní ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ wa fún kàtígórìsì obìnrin méjèèjì tó láìpẹ́ kan fẹ́ márì ó ní obìnrin èyí tó jẹ́ pé ó ti ní experience ó ti wà experience ó ti lọ́kọ kan rí so tó jẹ́ pé ìgbà tí ó lọ́kọ yìí ó ní fatarọ mallet ó wá di ẹni tó jẹ́ pé kò lọ́kọ mọ́ àwùjọ lè kọ̀ tàbọ́kọ rẹ̀ bẹ́ẹ̀ bọ́ fẹ́ ìbẹ̀ẹ̀kẹ́ ọ̀nà ọ̀rọ̀ tẹ̀lé tó bá jẹ́ àgbàlagbà ìtumọ̀ kó jẹ́ àgbàlagbà ni pé ẹni tó ti mature tó ti menstruate tó ti experience tó ti bá nígbà míì ó lè má ti bímọ yálà ó bímọ àbí kò bímọ bó ti ní experience ó ti mọ ní tó ń jẹ́ ọkùnrin onírò ẹni báyìí fa iná àtúnṣe àmọ̀rò ọ̀yọ́ kílábọ̀ àmọ̀rò àbádámọ̀ràn ni wàlàbúdà min ìdí àṣàríyí عند جماهير العلماء من السلف ìwọ̀n ìkọ̀rọ̀ nígbà ìkọ̀sọ̀ experience ó ní kò sí ìbò yẹn a gbọ́dọ̀ gba clear cut view rẹ̀ lórí rẹ̀ a gba clear expression kò sọ̀rọ̀ tìjú because òun ti ní experience ó ti wà experience irú obìnrin tó bá jẹ́ pé ó ti wà married tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí bóyá wà divorce àbí uh, ó wà widowed irú àwọn obìnrin bẹ́ẹ̀ tá a bá fẹ́ fi wọ́n ní ọkọ̀ ní áfíríkà opinion wọn bákan náà wọ́n á voice in tá a bá fẹ́ ṣe wọ́n á voice out. وإن قال ابن البري رحمه الله تعالى أقل ابن البري رحمه الله وأنا ولا أعلم مخالفا في أن السيد لا يجوز لأبيها ولا لأحد من أوليائها إقراؤها على النكاح وأنا أعلم ẹnìkankan náà wọn ní màá tó yàtọ̀ pé obìnrin tó ti wà experienced obìnrin tó ti wà married rí pé irú obìnrin kò lẹ́tọ̀ọ́ fẹ́ni kankan bóyá bàbá rẹ̀ ní abẹ́lómìn láti fọ́ọ̀sẹ̀ láti fẹ́ni kan wọ́n ní ilẹ̀ alhassan albasri wọ́n ní àyàfi àfọwọ́ alhassan albasri wọ́n ní fa iná òkè àná yaqul wọ́n ló máa sọ pé nìkáwò láàbì jẹ́ izun alabnati pé tí bàbá bá ti fọ ọmọ rẹ̀ obìnrin lọ́kọ̀ọ́ bó ti lọ́kọ̀ náà nù bikron kanet amsayiba bóyá married ni àbí bóyá ẹni tó ti wà married tẹ́lẹ̀ ni àbí ẹni tó jẹ́ single ukrihat aw lam tukrah wọ́n fọ́ọ̀sẹ̀ àbí wọn ò fọ́ọ̀sẹ̀ pẹ̀lú wíìlẹ̀ àbí without it tó bá tó bàbá rẹ̀ ní wọn ní nínú gbogbo àwọn àfa àfọ ibn abdulbari وني حسن البصري كالوصفي او possible كوريبي من وقال اسماعيل الكافي وني افوا اسماعيل الكافي وني لا اعلم احدا في السيد قال بقول الحسن وآمين كك قال في السيد بقول الحسن يرون في ما محسن البصري صحيح قصيني كك قط صوري هنا ونيما فهو قول متروك عند العلماء قرطما اباندوني لدى وفاه lẹ́sìn tó wà níbí ó ní pé mọ̀jáwọ́ ọ̀dùn pé àríṣìlá kò fún wa ní freedom láti ṣe tó wù wá pé àwọn afá divide lórí ẹ̀ kí wọ́n lọ́mọ ṣe anyhow lẹ́ abẹ́dẹ̀n ní ọjọ́ ṣe bẹ́ẹ̀ ó ní àwọn afá tó máa ń sọ pé wà lẹ́yìn sàkóńdò khilafin jẹ́ àmọ́ àtàbàrọ̀ gbogbo pé àwọn onímọ̀ ìyapa ẹ̀ náà kọ́ ló ṣe jẹ́ pé àmọ́ wa kà kú láti wá wò pé kẹ́nìkọ̀ọ̀kan kó hold on to in tó bá believe no ìgbà míì divisions mi máa ń wà tó jẹ́ pé ó máa lẹ nínú àwọn ètò lẹ nínú contrary opinion wọn ni opinion afọwàdà Al-Hasan Al-Basri nípa pé tí bàbá rẹ bá fi lọ́kọ yálà ó ti wà márìdìrí ni àbí ó jẹ́ single àbójẹ́ virgin pé irú obìnrin yẹn ó ti lọ́kọ náà nìyẹn ó fẹ́ ó kọ̀ wọ́n ní ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ tó jẹ́ pé kò kò lọ dáadáa ni kò lọ ni kò ní kọ́ al-Baghawi afọ́ al-Baghawi wọ́n ní táfàkọ́ al-fuqaha ala anna tazwid as-sayyidi al-balighati al ibi láti fi ọmọbìnrin tó ti ní experience láti fi márì láti márì ẹ̀fẹ́ lómi la yajuzu duna idniha kò lẹ́tọ̀ọ́ without her consent ó ní bákan náà fa ìzọ̀wọ́dì àwọ̀lì yóò àdúrà ìdíníhà tí wàlí rẹ̀ bá fi lọ́kọ mi láì ṣe pé ó àgírí fanikahu mardudun gairu maqbul wọ́n lórí márèjì mardud márèjì tí ó wọlé مجد من جاء عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال ذكر صديلي أن أبو محمد صفوة nínú àdéhùn tí abdullahi ibn abbas mú wa pé al-ayyimu ahaqqu bi nafsiha min waliyha ànábì ní al-ayyim obìnrin tó jẹ́ pé ó ti lọ́kọ rí ó wá bùkátà láti tún ọkọ ní bóyá ó divorce àti fún reason death ànábì ní ahaqqu bi nafsiha min waliyha ó lẹ́tọ̀ọ́ kó sàfàyàn fúnra rẹ̀ ju bàbá rẹ̀ àbẹ́ni tó wà nípò àṣẹ rẹ̀ lọ. Ìtànàbí sọ yẹn, wà á bí yàní eléyìí, wà á bí ìmàkúlá gbólóhùn yìí lọ́sàn fi masala. Tẹ́kìtì ni lórí nǹkan tán sọ. Àbẹ̀bẹ̀ ni àlẹ́ ayé mú àhákùbì náà sí ha mí wá yìí ha. Ọmọbìnrin àbíkáwọ̀ dọ́ọ̀lù ní alhadith. Ní tó kílẹ̀ nínú tẹ́kìtì yìí, onígbà náà ti sọ pé ọmọ obìnrin tó ti márì rí tó ti wà experienced tó ti délé ọkọ kan àbí mélòó bọ̀ àhàkùbí nafsi ẹni wàlíyà ó máa tó sùn tirẹ̀ ju ẹni tí wàlíyà ẹni ò lọ wọn wà láàyè mu ìyá fẹ́yìí bó wọn ní àlàyé nínú hadithi òun náà ni tó ti wà márì wọn ní gbólóhàn ànábì sọ pé àhàkùbí nafsi ayé láyé jùzọ lè wàlíyà wọn ní kò lẹ́tọ̀ọ́ fún wàlíyù rẹ̀ kó ṣe kí ni kó fọ́ọ̀sẹ̀ láti fi lọ́kọ wọn á yóò zọwé jẹ ẹmí dúró ní amúríhà kó fi lọ́kọ láì ṣe pé ọmọbìnrin yẹn wà ní agreement bẹ́ẹ̀ abúdé mi amúríhà sọ̀rọ̀ wọn ni kó túmọ̀ ni pé kò ń ṣe pé a kàn máa gba consent ẹ̀ nìkan ó máa sọ clearly á gbọ́ clear submission rẹ̀ tí ó wà on record pé ó sọ̀rọ̀ síta àgbọ̀ ni wọ́n fẹ́ rí wáyà tí inú ìwáyà mi anábì sọ pé láàtún ìkàhùlẹ̀ ayé mú hátà tó sàmà ọmọbìnrin tó bá tó experience a lè fi lọ́kọ kódà ká ní tí ò bá rí kó jẹ́ concern wa fún a lè fi lọ́kọ hátà tó sàmà títí táàfù gbàmọ̀ràn rẹ̀ so eléyìí ń ṣàlàyé fún wa pé kò lẹ́tọ̀ọ́ kí obìnrin tó tún married káàkiri mẹ́rin ti kà fún ìfúnṣe pẹ̀lú ọ̀hún kan ṣe pẹ̀lú ọ̀hún nìkan. ó gbọ́dọ̀ sọ sọ̀ríhàn ó gbọ́dọ̀ bọ́ ìfẹ́ out pé mo fẹ́ ní ìfẹ́ ruling nípa títí ẹ̀ ní ẹni wà kọ̀dọ̀ wákọ̀ àfi ìgbẹ́mọ̀ ní nàbí sọ́mọ́ àlọ́sálàm ó ní ìṣẹ̀lẹ̀ láyé àrẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam anna aba zawjin anna aban zawwaja ibnatahu sayyida wa hiya kariha bàbá kan fi ọmọ rẹ̀ tó jẹ́ abilékọ ó fi lọ́kọ ọmọ yẹn ò sì وما يلاقي plan فرد النبي صلى الله عليه وسلم النكاح إذا بعد إذا يقول أنا محمد أنا بريجكت نكاح فنكاح يغالي عن الخنساء الأنصارية الخنساء الأنصارية رضي الله تعالى عنها لأن يعني أباء زوجها وهي سيد أردني الخنساء àbá àwọn fún mi òun lè ti jẹ́ obìnrin tó ti lọ́kọ rí tẹ́lẹ̀ fàkẹ́rì àti dàrẹ́ ọmọbìnrin kò wá láìkì àpláàni bàbá rẹ̀ jẹ́ àti ilẹ̀ nàbí sallallahu alaihi wasallam wá ọba ànàbọ̀ Muhammad pẹ̀ṣẹ́kì lẹ́ni tí ó mú ẹjọ́ bàbá rẹ̀ wá فرد النبي صلى الله عليه وسلم نكاحها رواه البخاري في الصحيح أنا بيت رجال من الأهل means pé anabi declare nìkan rẹ̀ invalid ilé ń ṣàlàyé fún wa pé nínú adab wọn ni pé ọmọbìnrin tí ó bá ti lọ́kọ rí a ní láti gba consent rẹ̀ not only that a ní láti gba statement rẹ̀ lórí ọ̀rọ̀ nìkan oníwàmẹ̀ sẹ́yìnbó sọ̀rọ̀ ó ní obìnrin tó jẹ́ pé ọmọdé náà ṣùgbọ́n ó ti márì rí sí àkìlá fún bẹ àìní ó ní àkìlá fún difference of opinion wà láàrin àwọn onímọ̀ máa padà wá ṣe little clarification níbi tó lọ́jọ́ pé àsọ̀gé ẹ̀rọ ọmọbìnrin tó gbé nígbà míì ọmọbìnrin tó jẹ́ wípé ó lè má ti dàgbà púpọ̀ yóò dẹ̀ ti wà married so yóò jẹ́ sẹ́yìn yóò jẹ́ tó jẹ́ pé ó ti wà nílé ọkọ kan officially fàfi khilafun bayna ahli al-ilm warrajihu annaha al-kabira wọ́n ní tó fẹsẹ̀ nílẹ̀ jù wọ́n ní pé ìdájọ́ tiẹ̀ náà bí ìdájọ́ àgbàlagbà ni lè umumi nusus wa itlaqu nusus nítorí pé tẹ́ẹ̀kì yẹn ẹni tó kàn sọ ni afẹ́yìí obìnrin tó bá ti máa rí rí kò specify bóyá ó jẹ́ àgbàlagbà àbí ó jẹ́ ọmọdé nínú ọjọ́ orí wọn ni wà á mẹ́lẹ̀ mara aṣọ ìdíkọ̀ ṣùgbọ́n obìnrin tó jẹ́ pé ìtàlẹ̀pẹ̀ ní obìnrin tí ó jẹ́ virgin fa iná àtúntàzẹn wàlà búdà àǹtọ̀ àbírọ̀ ẹ̀rọ àyíká irú obìnrin á sì kí consent ẹni wàlà búdà àǹtọ̀ àbírọ̀ ẹ̀rọ àyíká ṣùgbọ́n ó gbọ́dọ̀ lóbìnrin فإن أدبرت بلسانها وصرحت تبا في تبا صوصتا clearly ní ẹni tó jẹ́ virgin pé proposal yìí òun farama ẹni yìí òun accept ẹ̀ وصرحت tó sọ plainly قبل ذلك عند جماهير العلماء gbogbo àwọn àfa ọ̀pọ̀lọpọ̀ wọn gbà pé a gba statement rẹ̀ خلافا لبعض الظاهرية alladhina jamadu ala zahir eléyìí yàtọ̀ sí opinion àwọn ala zahir táwọn dúró sórí clear text anabi sallallahu alaihi wasallam wọ́n dúró fi nǹkan understanding text yẹn wọn ò fi gbogbo ara bá a lò wa qalu inna al-bikra àwọn náà sọ pé ọmọbìnrin tó jẹ́ virgin law sarrahat fa afsahat bilisani as-sarih tó bá sọ clearly pé òun gbà àrùn èèyàn tó sọ opinion rẹ̀ láàyò kó bá lò dáàlì wọ́n ní àní ìgbà lọ́wọ́ ẹ̀ láàbùdà mi sùn kí ha jumudan alafọ́ wọ́n gbà pé no ó gbọ́dọ̀ dákẹ́ ni وهذا القول متروك عند أهل العلم شيخ الخير حفظه الله wọ́n ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí وإن لم تعبر عن ذلك بلسانها lẹ́gọ́lọ́bà tí làyà àlẹ́yà wọ́n tó bìnrin ó jẹ́ tó jẹ́ virgin tán bá ń bí léèrè pé bóòlẹ̀ tó wáyé ṣo láìkẹ̀ ṣo faramá wọ́n tó wáyé pé nítorí ìtìjú tí ò bá sọ síta clearly fàyínà oyò kàtàfà bìnà yàdúlò ẹ̀láàrí dọ́ọ̀la wọ́n ní gbogbo nǹkan tó bá indicate acceptance rẹ̀ iná làdà wọlé wọ́n á sùlò dáyálíkà wọ́n ní ìpìlẹ̀ lórí eléyìí ونعني بها نفس الله صلى الله عليه وسلم صمت أن تسكت فإن هذا يدل على رضا وطبعا بعد الدكة تبادئ وبنكو بيبي وجاء NXT kò ní experience tàbí kí n put it properly tó bá jẹ́ virgin irú ẹni yẹn so yálà ó sọ̀rọ̀ síta ni àbó sọ jẹ́jẹ́ a rí pé ìgbà tí ò sọ̀rọ̀ yẹn a rí okay gesture of a composure rẹ̀ show a confirmation or represent agreement on ni kò sí nǹkan tó burú níbi eléyìí so then, on ò ní pé tábàrí nǹkan tó tún àwọn to tó tún pé ó tún ó clearer ju silence lọ so that silence is virgin ò ní ó mean approval so masala nísìn ọkùnrin kan ó wá propose ọmọbìnrin kan sáwọn parent ẹ àbáwọn guardian wọn wá fi lọ lágbájá kí lórí sí silence ẹ approval ló indicate torí pé tó bá yẹ kó disapprove ẹni ẹ àbí proposal ni ó máa sọ clearly wọn ń tabọ wá rí nǹkan tó jẹ pé ó tún indicate ju ó tún ó tún fún wa ní indication ju silence lọ ó náà ní aliptisama wọ́n ní láftà wọ́n yà ọkàn rẹ̀ rìn músẹ́ wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ á gbà yìí pé òun náà ti gbà òun ni eléyìí min adabi islam nígbà mo fi àdìsí àwọn Aisha radiyallahu ta'ala anha kánà bí sọ pé albikro tó sáàbẹ̀ ni arábìnrin ọmọ obìnrin á gbà ìyọ̀ǹda wọn ni kóòtù olóhùn aṣọ nígbà kánà bí sọ bẹ́ẹ̀ pé inna albikro tó sáàbẹ̀ ọmọ obìnrin tó bá jẹ́ virgin wọ́n máa ń tijú kọ́ọ́l anábìnrin ibnu ha sùmáàfù ha ìyọ̀ǹda rẹ̀ òun náà silence ẹ̀ standard best practice ò ní pé kò lẹ́tọ̀ọ́ kí àwọn àfáà máa bi ọmọ tí ò tí ì máa ọmọ tí ò tí ní experience pé bóò ni sótí ọlọ́run àìbéèrè jẹ́ tá a bá ti bẹ̀rẹ̀ pé sótí ọlọ́run tọmọbìnrin yẹn bá ti dákẹ́ ṣebí ó tiẹ̀ ti jókòó ó ti wá sójú àdó àwọn nǹkan yẹn ti indicate approval tó bá jẹ́ pé ó disapprove rẹ̀ yóò sọ clearly pé òun fara mọ́ wípé obìnrin ò ní àmúmára ní tí ò bá tẹ́ wọn lọ́rùn ní pàtàkì jùlọ ní tó ní ṣe pẹ̀lú masala tá yìí so nínú rìwáyà ní anábìwá sọ̀rọ̀ lọ́wọ́ àrẹ fún ọ̀nà ni ìwàsùn àtúnṣe àrẹ bí ní approval rẹ̀ òun náà ní dídákẹ́ rẹ̀ tó bá ti dákẹ́ àjọ yìí pé ọmọbìnrin yẹn ti àgírí ni? náà nítorí èèyàn sọ fún wa ò ní pé proposal ẹni tó ti wà widowed abẹ́ni tó ti wà divorced so response tá a máa retí lọ́dọ̀ ẹni yẹn ó gbọ́dọ̀ jẹ́ clear statement bẹ́ẹ̀ ni mo gbà ó tẹ́mi lọ́rùn tó bá jẹ́ tiẹ̀ tó jẹ́ eh, ẹni tó ń jẹ́ virgin níta màrí tí lọ́dọ̀ ti tiẹ̀ ó ní kó dákẹ́ so tó bá dákẹ́ àbóṣò fáìn tó ju kó dákẹ́ gan lọ bóyá bí kó rẹ́rìn àbómirí gbogbo eléyìí wọn ó gbà gẹ́gẹ́ bí àpúrà gẹ́gẹ́ bó ṣàánú àdéhùn ẹwà ìṣàrọ̀ bí ọlọ́ ọ̀tàlá àìníhà ìyàwó ìṣàrọ̀ bí ọlọ́ àìníhà ẹ̀jẹ̀ kí má àdéhùn máa Bukhari àti máa Muslim ẹ̀wà ó ní kóòtù ya Rasulullah ìyàwó ìṣàní wọn sọ pé wò ó ebi àwọn obìnrin ó yẹ ká máa gbára àyè wọn ó yẹ ká máa sí opinion wọn ṣe á máa sí opinion àwọn obìnrin níbi tó ní ṣe kan tí ara wọn lè fọkùnrin látara nìka kọ́lẹ̀ náà anábì níbẹ̀ kọ́lẹ̀ qultu fa innal bikra tustamaru fatastahi olóòwò anábì sallallahu alaihi wasallam tí wọn bá béèrè opinion obìnrin tó bá jẹ́ ẹni tó ti wà ẹni tó je. tó jẹ́ kílẹ̀ǹpẹ̀ tó jẹ́ virgin ó ní yóò ṣàyẹ̀wò yóò ti ju faqala nabiyyu sallallahu alaihi wasallam anábìnrin sukutuha ibnuha dídákẹ́ rẹ̀ aw sukatuha ibnuha dídákẹ́ rẹ̀ náà ni ó ń sọ pé àtúbà ni ó ti yọ̀ǹda nínú rìwáyà tí imam muslim wọn ni sa'altu rasulallahi sallallahu alaihi wasallam anil jariyati <clears throat> yontura aluha ó ní mo ń bèrè lọ́wọ́ ànábì nípa mo bèrè lọ́wọ́ ànábì nípa ọmọbìnrin táwọn ará ilé rẹ̀ tí wọ́n give out nínú in marriage àtòstáàmù àmàlà ṣé ó nídìí pé kán sì kì opinion rẹ̀ àbí kò nídìí ànábì wa sọ pé naam ni opinion ó ní òun sọ pé قلت إن تستحي ونقول دي شو الله يوم تجو فقال النبي صلى الله عليه وسلم فذلك ابنها إذا هي سكتت فذلك فذلك ابنها إذا هي سكتت أنا بداك تقول داك أنا نيو في ما نيو في ما بي أتي أجري بلون كان المهم صوتي أدني تباتي جاء أنتو جاء بكرو nadam kwenye mbeko oni tó dé ọjì a ní láti máa lọ́gùn rẹ̀ pé kó sọ̀rọ̀ síta tó bá ti fún wa ní gestures láti mọ̀ pé masha allah ó ti agree ni so ṣùgbọ́n nǹkan kan clear àwọn méjèèjì náà lágbọ̀dọ̀ sí kí opinion wọn lágbọ̀dọ̀ sí kí opinion wọn so kó tó di pé a fún wọn lọ́kọ̀ but flexibility wà níbi títí ọlọ́mọge ẹ̀ta mọ̀ sí virgin ṣùgbọ́n ẹni tó ń bá ti wà widowed àti tó bá ti jẹ́ pé ó ti wà divorced irú ẹni yẹn òun láǹfààní láti voice nǹkan tí ó bá fẹ́ bóyá láti agree àbí láti disagree náà mọ́sálà kan wà tó wà relevant níbí náà jẹ́ pé ó ṣe pàtàkì kí ni mọ́sálà yẹn mọ́sálà yẹn náà ni mọ́sálà nìkáàhù asọ̀gẹ̀rọ̀jì. أو النكاح أو نكاح الجارية marriage to minor ọmọ tó jẹ́ pé kò dàgbà ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí a fi lọ́kọ kí bẹ́ẹ̀ ni àwọn májẹ̀mú ètò súnmọ́ ara nítorí ká ní àgbọ́yé nípa rẹ̀ náà ìyàwó Aisha radiyallahu ta'ala anha nínú sahih Imam Muslim ó ń sọ fún wa pé anna nabiyya sallallahu alayhi wa sallama tazawwajaha wa hiya bintu sab'i sinin oní ànábì sallallahu alaihi wasallam ànábì fẹ́ òun nígbà tí òun wà ní ọmọ ọdún méje nígbà tó ń wà ní ọmọ ọdún méje oní ànábì wa sallallahu alaihi wasallam ló fẹ́ òun nínú riwaya ti Imam Bukhari oní tazawwajani ànábì sallallahu alaihi wasallam wa ana bintu sitti sinin ìgbà táwọn ànábì fẹ́ òun òun wà lọ́mọ ọdún mẹ́fà kò sí contradiction ọmọ ọdún méje ọmọ ọdún mẹ́fà

láì fi iye oṣù láì fi kún ẹgbẹ́ ilé náà máa ń ṣẹlẹ̀ fún kálukú wa náà tàbá fẹ́ sọ nípa èjì wa má sábà nísìn oṣù january làwà rẹ̀ oṣù tán máa ń fi kọ oṣù tán fi kọjú ọ̀bí dodo wálẹ̀ oṣù ètò jẹ́ ti gregory sọbẹ́lú mi ṣe wà táwa náà january ó lè dọ́mọ november tán bá bílé rẹ̀ èjì rẹ̀ lọ́dún inú sàn so eléyìí ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fún nǹkan ó burú ń bẹ́ẹ̀. فهي عائشة رضي الله تعالى عنها قولي أنا بما محمد صلى الله عليه وسلم أنا بفيوم ni ọmọ ọdún mẹ́fà eré wà lára nǹkan míì tó máa ń da ọ̀pọ̀lọpọ̀ ìrònú àwọn ẹlòmíì tó máa ń da ní pàtàkì jùlọ àwọn alùn àwa àwọn onífẹ̀ẹ́nu àbáwọn muslim apologists àwọn tó fẹ́ máa ń ṣàpèsè àwọn ọ̀tọ̀ ọlọ́run ọba náà kó tó di pé màá lọ síbẹ̀ yẹn fọ́ọ̀dà ọ̀rọ̀ tí mo sọ ní ìsìn Imam Nawawi rahimahullahu ta'ala nínú Sahih Muslim wọn sọ ìgbé ìwáyà tó sọ pé anábì fi òun lọ́mọ ọdún méje ní èyí tó pọ̀ jù nínú ìwáyà ó ní anábì fi lọ́mọ ọdún mẹ́fà wọ́n ní wàlìjẹ́mù ọ̀bẹ̀yìnà ọ̀mà wọ́n ní jáàmù láàrin méjèèjì òní pé annaha kanat laha sittun pé Aisha radiyallahu anha ó ti pé ọmọ ọdún mẹ́fà ó ti lé famarrotan iktasarat ala sinin nígbà míì ìyàwó Aisha máa ń sọ ní sọ pé ó wu ọdún nígbà míì wàmárọ̀tàn àdàtì sánà alẹ́ ti dẹ́kọ̀lẹ̀ sí nígbà ọdún tó tẹ̀sẹ̀ wọlé ó include ó include so eléyìí ó kọ́kọ́ clear bẹ̀rẹ̀ náà.

anábì sallallahu alaihi wasallam ní anábì tó gbà á sọ́dọ̀ gẹ́gẹ́ bí ìyàwó ní ló tó ń ṣe ojúṣe ìyàwó nínú rìwáyà tí máa muslim ó ní ànànàbí sallallahu alaihi wasallam tazawwaja wa hiya bintu sab'i sinin tó anábì fẹ́ ní ọmọ ọdún méje gẹ́gẹ́ àlàyé dáṣe wa zuffat ilayhi wa hiya bintu tis'in ìgbà tó fà á dọ́dọ̀ àrùbà Muhammad ọjọ́ ọmọ ọdún mẹ́sàn-án ó fà pé the marriage was consummated at six uh, or the marriage was formalized at six but consummation pé ìjọsìn lọ́kọláya kò ṣẹlẹ̀ at nine ó ṣẹlẹ̀ at nine àbí kí n sọ pé kò ṣẹlẹ̀ until tí àwọn Aisha tó attain nine years nínú age nínú súnmọ́nà tẹ̀lé rèé. رواية كمان به هي عائشة صفية إذا بلغت الجارية تسع سنين فهي امرأة ọmọ obìnrin tó bá ti pé ọmọ ọdún mẹ́sàn-án ó ti di ẹni tó ti tó lọ́kọ yàní ó ti tó lọ́kọ ó ti di ẹni ọkùnrin ṣẹ̀ǹgbé eh, láti region kan sí region kan development máa ń vary culture máa ń sọ̀rọ̀ ló jẹ́ pé nínú kọ́ọ̀tù tuntun wọn tẹ bá wo ìtàn àwọn ẹlòmíì tó yàtọ̀ sánà bíi sallallahu alaihi wasallam ẹ máa rí àwọn ọmọkùnrin kan máa rí lọ́dún mẹ́wàá ọdún mọ́kànlá hatta fi jahiliya tóbìnrin bá fi ń máa rí lọ́dún mẹ́wàá ọdún mọ́kànlá kò ní wà far-fetched fún ọmọ obìnrin knowing full well pé ní gbogbo kọ́ọ̀tù ló jẹ́ pé ọmọkùnrin máa ń pẹ́ tó ń bọ wọ́n máa ń fi ọdún díẹ̀ dára wọn ní márèjì tóbìnrin ní kọ́kọ́ máa ń yá tó eléyìí ká má ẹ̀ṣẹ̀ máa lọ jìnnà nǹkan tó pọ́sibù fẹ́ni tí ó bá ní orí láti rò dáadáa ni alimọ́mù ṣàfihàn ọ̀rọ̀ṣùmọ̀ ọlọ́ọ̀tàn alẹ́ wọ́n ṣàlàyé jẹ́bó sọ̀nà sí yàrá wà lánàá ìlọ́gbàlá wọ́n ní ra'aytu bil yemen banaati tisin yahidna kafira wọ́n Imam Shafi àwọn ọmọ Nàìjíríà tó jẹ́ pé wọ́n ti ń ṣe haid tó tó bẹ̀rẹ̀ báyìí ti ń ṣe haid kí ni ìtumọ̀ ẹni pé irú obìnrin yẹn ó ti wà sọ́ọ́lì hà láti jẹ́ ni ọkùnrin ló jẹ́ pé ẹ wo àwùjọ tó wà nífẹ̀ẹ́ wo àwọn ọmọ ọmọ mi lè má fi ju thirteen fourteen lọ experience tá a ti ní á ju ti grandmother ẹ̀gbọ́n lọ́ngbà ni so irú àwọn nǹkan wọ̀nyí nǹkan tó jẹ́ nǹkan halal ṣèyí tán ó jẹ́ káwọn èèyàn máa mọ́ọ̀kẹ́ àbí kán máa àbí kán máa kán máa fẹ́ reject ẹ̀ inú ọ̀rọ̀ náà lè mọ́ ṣàfihàn ọ̀sùn ọ̀lọ́ ta'ala ó ní àjẹlù máa sẹ̀mí ìtòbí ìmìnà nìsá yahid nìsá òun bìtìhàmà yahid náà lè tẹ́sẹ̀ ìsìnì ó ní èyí tó yá jù nù tí mo gbọ́ báwọn obìnrin máa fi ṣe haid ní àsìkò tó máa ṣe haid ó ní àwọn obìnrin kan ní tìhàmà tó jẹ́ pé bí ọdún mẹ́fà ẹbí ọdún mẹ́fà ló máa ń wà wọ́n bá ti ń wọ ọdún kẹsàn-án báyìí ni wọ́n máa ń fi ìṣẹ̀lẹ̀ abstraction so ìfẹ́ sí àwọn sálàfọ̀nà sọ́ra rẹ̀ òun náà dẹ̀ ni pé wọ́n gbà pé àwọn nǹkan márùn-ún kan wà tí kì í wà delayed nínú àwọn nǹkan márùn-ún tí kì í wà delayed gẹ́gẹ́ bí àwọn sálàfọ̀nà máa ń sọ òun náà ni nìkà nìkà ọ̀rọ̀ yẹn wà ní akámọ̀ nìkà tí mi ò jẹ́ òdì kan sọ pé àwọn sálàtù máa ń sọ pé aláàjẹlẹ tún mìíràn ṣètọ́n ilà fi khamsa pé ìmá kánjú nǹkan tó jẹ́ pé ọ̀dọ̀ ṣètọ́n ló ti ń wá ni ó túmọ̀ pé ìṣesí bẹ́ẹ̀ ìṣesí tí ò dáa ni wọ́n ní ṣùgbọ́n láàyè mẹ́rin kò sí nǹkan tó burú mbẹ̀ àbí láàyè márùn-ún alákọ̀ọ́kọ́ ìta àmọ̀ bẹ́yìí onítàlejò bá dé ká fún un ní nǹkan àlejò ká dóúnjẹ sí àlejò wájú nínú nǹkan táì fi falẹ̀ ni ọ̀tọ̀jú ìlú méjì ti kú káàríǹjì bá ṣe palẹ̀ ẹ̀tàn tá lọ sí nínú nǹkan tó yẹ ká palẹ̀ ni wọ̀tẹ̀jú ìdòlbek fèsì ọmọbìnrin lọ́kọ tó bá ti di ẹni ọkùnrin ọmọ tó jẹ́ ọmọ tó jẹ́ kí ọmọ tó jẹ́ virgin tó bá ti bàlágà kàfẹ́lọ́kọ wakọ̀dọ́ òtẹ̀yìn àti ìmọ̀ san gbèsè wà tọ́wọ́bà àti túbà. so mo fi lè sọ wípé ìyàwó ń ṣàròdì Allahu ta'ala anha Ànábì sallallahu alaihi wa sallam fẹ́ ní ọmọ ọdún mẹ́fà ṣùgbọ́n nìkan ó ṣẹlẹ̀ nípa lè pè ní intimacy ṣẹlẹ̀ láàrin wọn ìtànàbà Muhammad lẹ́yìn ìgbà tó fi pé ọmọ ọdún mẹ́sàn-án ó sì jẹ́ nǹkan tó pé traditionally Eh, culturally nǹkan tó acceptable ni tó gbé common common practice eh, ẹni ní ọjọ́ any sort of representation yìí àwáwí lásán láti kí èrè àwọn tó ń já wọn tẹ́sì àti látara àìfẹ́ gba òdodo ló lè fà kí ẹ tó ẹsẹ̀ máa explain bákan bákan nǹkan tó clear nǹkan tó clear pẹ̀lú text nǹkan tó clear pẹ̀lú tradition lọ́jọ́ bí wọ́n fi takò anábì sallallahu alaihi wasallam tó tó bá pẹ́ òun practice yẹn bá jẹ́ abomination ẹ̀ bá rí tán àbá sọ nínú nǹkan tó nínú nítorí wọ́n lè máa nàbà Muhammad sallallahu alaihi wa alihi wasallam bọ̀ kò sí nǹkan tó jọ ó túmọ̀ sí irú practice yẹn nǹkan tó acceptable ni abala kan nìyẹn abala ẹlẹ́kejì mo sọ pé relevant náà ìgbẹ́jẹ́ pé nǹkan ní ṣe pẹ̀lú ó sára ẹ̀ là ń sọ òní nìkan ò sọ gẹ̀rọ̀t àwọn ọmọ èyí tán jẹ́ ọmọdé ǹjẹ́ a lè fi wọ́n lọ́kọ̀ọ́ kó tó di fún màtú nígbà ìgbà nílò pé wọ́n jẹ́ ọmọdé ẹgbẹ́ ìyàwó àìsàn sọ pé ìlera bẹ́làgọ̀ tí àlejò tó ti àfihàn sẹ́yìn ọmọ ọmọbìnrin tó bá ti pé nine years irú ọmọbìnrin yẹn ó ti di ẹni ọkùnrin ẹni ó ti di ẹni tó jẹ́ pé ọkùnrin lè súnmọ́ ó ti kú lọ́mọdé ó ti dóbìnrin. Now, they ìwò túmọ̀ sí pé ìgbọ́n sọ ni okay at that age everybody must marry but not other at that at that age marriage is a possibility marriage is an option méjì jẹ́ àtọ̀sọ̀rọ̀ wọn and there is no apology lórí ilé ẹ̀sìn wa ní. bẹ́ẹ̀ the àwọn I want my ọmọdé even because of pé ọmọdé to fẹ́ tí ìsúnmọ́ maturity ìjọ ṣeé Islamically, islamically ǹjẹ́ nìkan ro àwọn ìjọba permissible nǹkan tó ní ṣe pẹ̀lú fámìlì náà ìdáhùn ni pé wà pàmìsìlò pẹ̀lú ẹ̀rí láti inú Al-Qur'an Al-Karim tàbọ́nù Suratu Talaq ayẹlẹ̀ kẹrin ọlọ́bàá sọ fún wa pé wallahi ya'isna minal mahidi min nisa'ikum in irtabtum fa'iddatuhunna thalathatu ashhur olóni wallahi ya'isna minal mahidi min nisa'ikum olóni àwọn obìnrin tó jẹ́ pé wọ́n ti dàgbà dípò pé wọ́n ń retí menstruation àwọn ọmọ wọ́n ti dàgbà wọ́n ti wọ́n menopause nínú ìsà ikùn nínú àwọn obìnrin ìní ẹ̀rọ tàbí tán ọlá ní pé ẹ bá ní iyèméjì ẹ bá ní doubt nípa wípé obìnrin tó ti dàgbà tó ti wọ́n menopause tó bá di wípé ọkọ rẹ̀ fẹ́ kọ́ lẹ̀ tẹ́bi àyèdè ṣẹlẹ̀ àbí tí reason wà fún tọ́lá ọlọ́ni ẹ̀rọ tẹ́tùn tẹ́ bá ń doubt pé ẹ ti mọ̀ pé tán bá fẹ́ tó bá yẹ pé bẹ́tà nǹkan menstruation ni olúwa ní sàlẹ́sà kòró wọn ò lo kòró mẹ́ta àwọn onímọ̀ kan wọ́n ní àsìkò mímọ́ ìnà kòró àwọn kan ní àsìkò haid ìnà kòró in this case àti pé ó jẹ́ tóhùn ni ó jẹ́ haid ni so haid wà very very relevant nínú àti ka ẹ̀dá. E láti ka waiting period obìnrin lẹ́gbàá tọkọrin bá divorce so obìnrin tó menstruation tó menstruate nìyẹn ìbáni wà láàyè ìsìnàmínà ìdàṣe àwọn táwọn ti lose hope táwọn expect menstruation ma nínú ìsẹ̀ ikùn nínú àwọn ìyàwó yín ìní hotel tún tẹ bá doubt tẹ bá argue lórí ẹ fa ìdàtú ọ̀nà tẹ̀lé fàtó aṣọ nígbà tí ò sí menstruation táwọn ó ṣe máa àjọ yìí pé éèdè àwọn waiting period wọn oṣù mẹ́ta three solid months wọn lè máa mú kan wọn ni wàláyé lámìyàhì bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin tán àti ìbẹ̀rẹ̀ menstruation tó yẹ ayé ẹ̀ wá ní sọ́rọ́tò tọ́lák a kì í yọ tọ́lák tí kì í bá ṣe pé zawaj nìkáwò ti ṣáájú ìgbà tó lọ́wọ́ bá sọ fún wa nínú sọ́rọ́tò tọ́lák pé àwọn obìnrin tó jẹ́ pé wọ́n rí menstruation wọn mọ́ oṣù mẹ́ta ni wọ́n máa lò bákan náà àwọn tó àti menstruate so mọ̀ fún màá rẹ̀ ni pé abẹ́ yí pé ìgbà tó lọ́ba ń sọ̀rọ̀ yìí sì yá kò tọ̀lá nígbà tó ń sọ tó ń sọ fún wa nípa tọ̀lá ní tó túmọ̀ sí ni pé tó ń ta etí menstruate wọn wọ́n lè wà married so wọ́n wà married kó tó di pé wọ́n menstruate wọ́n bẹ̀rẹ̀ sí menstruate but àsìkò yẹn náà lọkùnrin tún kàn wọ́n yẹ kó tó di pé wọ́n á pè ní éèjì uh, menstruation afọ ibn kathir alayhi rahmatullah ìgbà kan ṣàlàyé àyà yìí wọ́n ní yaqulu ta'ala mubayyinan li iddati al-asiya wọ́n ní ọlọ́wọ́ bá ń ṣàlàyé fún wa nínú àyà yìí àlàyé nípa àwọn obìnrin kan tí wọ́n menopause tẹ́lẹ̀ fi kọ̀dùn kọ́pọ̀ àhàn àyàfẹ́ òun náà ní ìgbà tó jẹ́ pé كل من ستنا أنها ثلاثة أشهر طفل منتني يوعد أن الثلاثة قروء في حق من تحيل ẹgbẹ́tẹ̀lẹ̀ تلي أما máa ka àsìkò menstruation mẹ́ta àbí àsìkò mímọ́ كما دلت على ذلك آية البقرة جاي بآية صلاة البقرة بالصوت والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء وكذا السجار اللائي لم يبلغن سن الحيض bẹ́ẹ̀ náà ni ọlọ́run bá ń sọ fún wa pé the same rule the same ruling ni ló apply fáwọn ọmọ tán àti ìmọ̀ menstruate anna ìdàtà ó ná pé tọkọ wọn bá fẹ́ kọ̀ wọ́n lẹ̀ táìmù waiting period wọn kàrí dẹ̀tìl ààyè sà so pé ìdá àwọn tí wọ́n ti wọ́n mọ́ ní plus nine sàlá sàtọ́ọ̀ oṣù mẹ́ta kí ni ẹ̀kọ́ wa ìtọ́kọ̀ àní pé àgbọ́yé àyà ò ní pé ọmọ tí kò tí ì mẹ́sẹ̀tì wọn ó ti wà lábẹ́ ọkùnrin ọkùnrin wa kọ̀ọ̀lẹ̀ àbó ti ní contract ti wà lórí marriage ọkọ wa padà kọ̀ kalẹ̀ lọ́wọ́ jẹ́bi alimọ́ Al-Qurtubi àwọn náà sọ wọ́n ní wàláyé lami ṣẹ́gbọ́n ìyá ni sọ̀rí ọ̀ wọ́n ní ó túmọ̀ sí àwọn ọmọ kékeré lóbìnrin fa ìdàtú ọ̀nà ثلاثة أشهر وأنا إدعى أسمتني في أفواد ابن قدامة عليه رحمة الله إن الشرح الكبير وأن فأما الإناث وأن أم مبني فللأب تزويد ابنة البكر الصغيرة وأن فللأب وأن أقول لك وفي بابا تزويد ابنة البكر كوفي أمري أمك بني تجي فاجي asọ̀rírọ̀ èyí tó jọmọdé aláti lamtabluk tis asinin bẹ̀rẹ̀ ìrìlá ọmọ tí ò tí ì pé nàìjíríà bàbá ẹ̀ lè fi lọ́kọ bẹ̀rẹ̀ ìrìlá láì sí yapa ń bẹ̀ ìdá àwàdọ́ àhà sí kàfà àti tó bá fi sọ́dọ̀ ẹni tí yóò mójútó ẹni tó jẹ́ ẹni tó lẹ́tọ̀ọ́ ẹni tó jẹ́ pé yóò ṣe déédéé yóò sàmójútó kọ́lá ibn al-Mundhir ibn al-Mundhir ó ní ajma'a kullu man nahfadhu annahu min ahli al-ilm ó ní gbogbo àwọn tí à ń gba ìmọ̀ lọ́dọ̀ wọn láwọn ní mímọ̀ ẹnu wọn kò anẹ́nìká al-abi bunata as-saghirata pé kí ọmọ ọkùnrin kó fi ọmọ rẹ̀ kékeré tí ò ti bàlágọ̀ lọ́kọ jẹ́ ìzún ó lẹ́tọ̀ọ́ níkẹ́ o ìdá àzàwájà o ní nkó ẹ̀ tó bá fún ẹni tó kájú ẹ̀ ní àmàánà ẹni tó kájú ẹ̀ ní àmójútó wọn ni yàjóòzò láwò dàlíkà máa kàrọ̀ àti ya wọn ti náà yá wọn ní kódà kan mọ ìyẹn kó mọ hesitate èrò ọmọ tó wà concerned kó mọ hesitate àbí kó mọ kó mọ kó mọ láìkẹ̀yìn. مستحبون هذاك الله امام النووي رحمه الله تعالى قدم من صيام مسلم وانا اعلم ان الشافعيه واصحابه وانا الامام الشافعي اتوا ونني ما لما زابور قالوا وان يستحب الا يزوج الاب والجد البقره حتى تبلغه وان ادعى kí bàbá má fi ọmọ rẹ̀ lóbìnrin kó má fi lọ́kọ títí ó fi a tí ó fi a fi wọ́n ní kọ sì máa béèrè nga béèrè lọ́wọ́ rẹ̀ nígbà tó bá aha tán a padà lọ fi ọmọ yẹn sínú ìdẹ̀kùn ha fẹ́gbẹ́ kò ní láti choice marriage ẹ̀yìn wọn ni wàá dà lẹ́bi kọ̀ọ̀lùhù lẹ́yìn kọ́ọ̀lìfù àdìsà àìṣà wọn ni tí wọ́n sọ ìkọ̀tà kọ àdìsà àìṣà pé àmẹ́bí ìfẹ́ òun lọ́mọ ọdún mẹ́fà ìmáàmù náà ló ń sọ yẹn o wọn ni lè anna mọ̀rọ̀dà anna wòlá ìgbà wíjọ akọ́bílẹ̀ ìgbòlóòk wọn ni túmọ̀ ẹ̀rí pé kó tó di pọ́nmọ yẹn dàgbà bàbá rẹ̀ ó ní láti fi lọ́kọ ìdẹ́ẹ̀lẹ̀mtakùn maslaha zọ̀hírọ̀ tí ó bá fi kó bóyá ó ní àǹfààní kan pàtàkì kan tó yẹ pé yàkọ́ òfòfà òtá tó yẹ pé ẹni ń bẹ̀rù àǹfààní wọn pọ̀ ètò àkír káàdì sí àìsà tó yẹ pé tá a bá ní a fẹ́ dájọ́ sí àǹfààní ẹ lè bọ̀ wọn ni fàyè sàhábù tàṣílù dàlíkà zawj لأن الأب مأمور بمصلحة ولده فلا يفوتها a wọn ni èyí tó دا ò ní pé tó bá jẹ́ pé benefit kan wà ń bẹ̀ masala ní ìsìn bóyá ní tó yẹ pé ó wò pé ah ààrẹ tó ń sùn èyí ààrẹ tó láìpẹ́ kó claim ẹ̀mí òun kó wá wo ẹnìkan bóyá náà àwọn neighbors kò ní ṣe ní interest nínú ọmọ báyìí ọmọ ilé wọn ti ju five years kó ní mo fi fún yìí gbogbo owó mọ́sálà pé kọ́mọ èyí máa kó mọ́ ra rè nígbà tó ń bá lọ tán lórí ilé máa ń ṣẹlẹ̀ dáadáa so ẹni tí ò bá sì ní ìrírí yóò máa rò pé nǹkan kan pé ó wà absurd àbóríbá kan náà so ṣùgbọ́n tó bá wà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àti mú ẹ̀kọ́ nínú ìṣẹ̀lẹ̀ ti Aisha lọ́gọ̀ wa amma waqtu zifaf wọ́n ní àsìkò ìsúnmọ́ àsìkò intimacy fún obìnrin tá a fi lọ́kọ tí ò tí ì tó ẹni ọkùnrin ìyàní tí ó fi máa mẹ́sẹ̀ tó wọ́n ní alimọ́mù náà sọ pé fa ẹni táfàkọ̀ záwùjú wàlúwàlí àlàṣẹ ìl làbọ̀rọ̀ fi àlọ́sọ̀rọ̀ ìrọ̀ tí ọkọ àti wàlí ìtọ́ba lágrímẹ̀ntì lórí nǹkan tó jẹ́ pé kò ní ìpalára kankan tó fẹ́ ṣe fún ọmọbìnrin kékeré yẹn kò ní nǹkan tó fẹ́ ṣe pẹ̀lú ẹ̀fẹ̀ kò ní nǹkan tó fẹ́ ṣe pẹ̀lú anything tó lè jeopardize the well-being rẹ̀ wọ́n ní omi làbí agreement yẹn gbọ́dọ̀ wà honored wọ́n ìní ìtàlàfà táwọn méjèèjì tí wọ́n bá wá ṣe ìyapa wọ́n ní alimami ahmed àti abu obeyi wọ́n gbà pé tó bá ti di ọmọ ọdún mẹ́sàn-án ọkọ rẹ̀ lè ní access kí ni gbọ́dọ̀ sọ yẹn nítorí wọ́n tó bá ti di eight to come straight caspianism bàbá àti ìyá kí ni wọ́n ní nírú environment tó wà ká sọ pé bàbá ọmọbìnrin kékeré yẹn àtọkọ tí ó yọ̀ǹda ẹ̀sùn wọn àdìrí pé inṣàlá ìyàwó ẹ̀ ni tó bá ti parí minimum kò tẹ̀ parí school sack a mọ̀ pé ilé environment wa nìkan tọ́mọ bá fẹ́ parí school sack a máa look at bí àjọmọ fifteen years fourteen fifteen tó bá jọmọ alákọ̀wé ni bọ́ ó sì dìyàwó ẹ̀ lọ́dọ̀ mọ́mọ́ Ahmed rahimahullah ta'ala wọ́n ní tó bá jẹ́ pé ìfìyà ìlànà bá wa tí o bá ti ìlànà sílẹ̀ adékò parí secondary school nígbà tó máa dọ́ máa fifteen years tó bí it kò sí nǹkan tó burú mbẹ̀ tó máa ní kó parí college kò sí nǹkan tó burú mbẹ̀ wọ́n ní ó mẹ́rin àbí wọ́n á lo agreement yẹn wọ́n yìí ní ìtàlàfà tí ìlànà bá ṣẹlẹ̀ how ọmọ yìí ti parí secondary school ọkọ ń sọ pé ẹjọ́ máa bọ̀ ń lé bàbá ń sọ bọ̀ wọ́n ti ṣe gbogbo agreement yẹn kan ṣe wọ́n ti finalize gbogbo Until I can finalize my contract uh, bàbá wọn sọ pé ẹjọ́ ọlọ́dún méjì sí ní college káàkiri ẹ̀ mọ̀ pé tó bá kọ ọdún kan yóò máa bọ̀ ńlé ọkọ wa yàrí lọ́dọ̀ mama ahmed imam ahmed gbà pé ọkàn yẹn máa níwè ju bàbá lọ ṣùgbọ́n ibi gbogbo wọn náà sọ àti mama ahmed àtàbọ̀ hanifa ò ní pé haddu dhalika an tutiqa al-jima' obìnrin yẹn tó bá ti rí tó bá ti ilé òsì òkun tó bá ti rárá gba ìsúnmọ́ èyí tọkùnrin máa ń súnmọ́ obìnrin ó ti lẹ́tọ̀ọ́ ṣèyí tí mo fẹ́ lò pẹ̀lú ọgbà àwọn nǹkan wọ̀nyí òun ni pé part of it irú àwọn tradition báyìí kìí ṣe tradition tá a máa sọ pé ó wà backward àbí ó wà disgusting lọ́ọ̀tì abẹ́dẹ̀n ṣàríà ò sọ pé do it that way bọ̀ nítorí ni pé ní àtẹ́nìkan bá ṣe a gbọ́dọ̀ respect ní tó ṣe àjọgbọ́ ó wà níbàámu sí nǹkan tí ọlọ́run bá subhanahu wa ta'ala ó wà níbàámu sí nǹkan tó sọ náà al-Qur'an ó dẹ̀ wà níbàámu sí practice ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam báyìí àti practice àwọn míì nínú àwọn salaf ìtọ́dẹ̀ máa ń fi sùn nínú àwọn mọ̀sáàlì ìtọ́ máa ń fi sùn nínú àwọn dáadáa nǹkan tó jẹ́ pé èèyàn ò lè give account nípa ẹ̀sán ní pàtàkì jùlọ ẹni tó jẹ́ pé ó bá ní àkókò nípa pé kí ọmọ rẹ̀ obìnrin kó bọ́ sí àyè tí yóò fi lọ́kàn balẹ̀ pẹ̀lú àwọn ọlọ́run bá sọ eléyìí á dúró báyìí pọ̀ sílẹ̀ وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته شكرا جزاكم الله خير والسلام عليكم nínú àwọn ìgbẹ́ tí a ní nílẹ̀ so wọ́n béèrè wípé sàlámà ikọ̀ àti wákàtí wọ́n ní ṣé obìnrin tí ó ní miscarriage kó tó di pé wọ́n pronounce tọ́láàkì fún just few days before tọ́láàkì yẹn wọ́n ní pé ṣó máa observe àìdá tàbí kò ní observe àìdá fún tọ́láàkì ìfàkùn. Eh, náà eh, miscarriage rẹ ọ̀nà méjì ni miscarriage tó bẹ̀rẹ̀ lé ní ló lè pín sí tó bá jẹ́ pé àwọn time tó jẹ́ pé kò ń ṣe time eh, tí wọ́n ti fẹ́mi sọmọ yẹn lára meaning pé kò bọ́ sí period àkọ́kọ́ láàrin first four months so irú obìnrin yẹn yóò consider nítorí yẹn gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ tí ó kàn fọ̀ dànù tó bá yẹ pé ó bá ti wá pé four months tí ọmọ yẹn tí ó ti wà ní ara rẹ̀ tọmọ yẹn tún á padà wálẹ̀ yóò rí gáàdà rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ń ṣe al-istihada so in that case Oh. Hello? Now, in that, tó bá pé normal ẹ̀jẹ̀ dáhùn fáàsì, pẹ́pẹ́ ó kàn ní miscarriage pé eh, ẹ̀jẹ̀ kan dá lára ẹ̀ bóyá di after a day or two ó ti padà sí normal person rẹ̀. Irú tọ̀ láti yẹn overlate ní irú period yẹn. So nítorí pé ah, kò sí nǹkan tí ó ń jẹ́ disturbance tọ́lákùl haid ó ní àtọ́lákùl bẹ̀rẹ̀ obìnrin tó menstruate ní àjọdọ̀ tọ́lák in that case nǹkan tó ń ṣe yẹn is not regarded as menstruation ó kàn wà regarded as ẹ̀jẹ̀ tó kàn jáde nígbà tí nǹkan kan trigger ẹ̀jẹ̀ jáde lára yẹn bọ̀ tó bá ṣe èdè àsìkò menstruation ló fi jẹ́ pé kóbìnrin lè kó lè distinguish láàrin ẹ̀jẹ̀ menstruation àti ẹ̀jẹ̀ tí kìí ṣe menstruation nǹkan tó wà important ni tó bá pé nǹkan tí ò ní experience nípa ẹ̀ ni ó máa dá kí ó kí ó fara balẹ̀ kí nǹkan yẹn kí ó fi clear nítorí nǹkan tí anábì sallallahu alaihi wasallam tó sọ wípé fọmọlẹ takọ ṣubuhat faqad istabra lè dé ènìyàn so ẹni tí ó bá fi ṣùgbọ́n àti lẹ̀ so èrò ẹni bẹ́ẹ̀ ó ti ó ti mọ ẹ̀sìn rẹ̀ náà ṣùgbọ́n tó bá yẹ pé nǹkan yẹn ó bá clear pé kéèsì anifas ni ẹni tó dáa jù ó pé kí ọkọ rẹ̀ kó mọ̀kọ nínú nifas insha Allah ta'ala mo gbàgbé tí mo ṣe clear àwọn méjèèjì so tó bá jẹ́ yí pé ẹ̀jẹ̀ yẹn ti di nifas because ọmọ ti wà formed ní tó dáa ni pé kọ́kọ́ exercise patience kí àsìkò nifas yẹn kó fi lọ tí ò bá ti bọ́ sínú period nifas tó lè ṣe yàtọ̀ láàrin ẹ̀jẹ̀ nifas láàrin ẹ̀jẹ̀ istihadọ àti ẹ̀jẹ̀ haid tó bá jẹ́ pé kì í ṣe ẹ̀jẹ̀ haid tí ì ṣe haid obìnrin yẹn ọkọ rẹ̀ lè ọkọ rẹ̀ lè kọ̀ sílẹ̀ ń báyìí so eléyìí ni explanation brady wallahu alam. ìzáàkùn lọ sí ẹ̀ṣọ́ tí wọ́n sọ lórí kù. ìbéèrè mi ìpàdé rẹ̀ wọ́n ní pé ah, àwọn fẹ́ béèrè ìbéèrè lórí pé àwọn ń gbìyànjú láti propose àwọn sisters tó jẹ́ mùsùlùmí so wọ́n dẹ̀ ń refuse láti marry àwọn nítorí pé àwọn ò lọ sí institution báwo kàyí secondary school lọ tí táwọn àti propose ẹnìkan nu wọn yóò sọ pé torí pé ẹ̀ka wo lọ títí torí condition wọn òun dẹ̀ yẹ kó yé wọn yé pé wọn ò ní àti limited sources táwọn tún ní tí àwọn ti lówó lọ bí lọ títí wọn ní tó wá ṣẹlẹ̀ wá ni pé àwọn wá bá pàdé nínú àwọn tó jẹ́ àwọn Christian lady tó tún rẹ̀ṣẹ̀ tó parí sẹ́fíìsì sùnyẹ́dẹ̀ àtẹ́tì òun láti fẹ́ òun bóun ṣe wà wọ́n ní pé ṣé ó ti torí láti fẹ́rù obìnrin bẹ́ẹ̀ tó jẹ́ Christian ìzáàtúmọ̀ àtàrí mi advice pé kí wọ́n fẹ́ christian tóbìnrin tó jẹ́ obìnrin tó ní ẹ̀kọ́ ilé ìwé gíga tí ó bá accept yín ẹ fóbìnrin yìí ní status yìí tó jẹ́ pé wọn à ní reject yín so kò pọ́ dandan kí à ń fẹ́ àwọn tí wọ́n kàwé àwọn ọmọ mi náà wà tó jẹ́ pé àwọn náà wọ́n wà lẹ́nu kọ́ṣẹ́ wọ́n dẹ̀ jọ mọ́ dáadáa sífà tí wọ́n ní ká nínú ẹni tá a bá fẹ́ fẹ́ ni kí àfùsọ́kàn dáadáa anábì sallallahu alaihi wasallam anábì ní tún kàwé mar'atu li arba àwọn èèyàn essentially wọ́n máa ń fẹ́ yàwó nítorí di mẹ́rin lè máa lé ha nígbà míì torí polówó wà lè hásábí ha nítorí nobility family tó wá nídìílé tí ó gbajúmọ̀ wà lè jẹ̀má lè ha nígbà míì torí kó rẹwà anábì ní fàálẹ́ kàbídá àti dìín anábì ní ètò bá jẹ́lẹ̀sìn òní kò fẹ́ sọ ẹ́ pé ìgbà tánàbí tó ń describe obìnrin tó dáa nítànàbí ń sọ ni pé allati tuti'u idha amara obìnrin tó máa ń tẹ̀lé àṣẹ ọkọ tọkọ bá pa ànábì ò sọ pé èyí tó máa ń tó kàwé kò sọ pé èyí tó ha Qur'an kò sọ pé èyí tó kọ́ṣẹ́ èyí tó jẹ́ pé yóò lè rọ̀ ọkọ lànàbì sọ. àwọn nǹkan míì nínú àwọn nǹkan tá a máa ń wòye tó bá ni ó dà bẹ́ẹ̀. bọ̀ tó bá fi jẹ́ pé fún reason kan àbí kejì èèyàn wá ń rí obìnrin ní class téèyàn ń fẹ́ kéèyàn bọ̀ ní kò fẹ́ni tó jẹ́ mòmìnà ó fi lọ́kàn balẹ̀ ó dẹ̀ tún garanti future rẹ̀ pẹ̀lú àna ọlọ́run ọba ju pé kó wá kò ní àwùjọ yẹn kó lọ sí àwùjọ míì lọ nítorí pé ewu tó tóbi ó wà lórí eléyìí kọlọ́ọ̀bà subhanahu wa ta'ala kò sì kí ọ ẹnì kọ̀ọ̀kan wa naam kọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ọlọ́wọ́n ni wal-muhsanati min alladhina utul kitab lọ́dọ̀nà àwọn obìnrin kó jẹ́ pé wọ́n wà modest tí wọ́n kì í ṣe onírèégbè tí wọ́n ṣe onízìnà láàrin àwọn christian olúwa ni a lè fẹ́ wọn but èyí tó dáa jù ẹgbẹ́ intaṣọ ni pé mo bá hò ní nǹkan tó jẹ́ pé it is legitimate it is permissible but experiences ti show wa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin kan máa ń ṣe wọn kì í sábà ní àtúbọ̀tán so in that case ṣe kọ́kọ́ wo àtúbọ̀tán lórí ara yín àtúbọ̀tán lórí ọmọ àtúbọ̀tán lórí pátápátá so lórí eléyìí kéèyàn fẹ́ obìnrin tó jẹ́ aró oko ó dáa ju kéèyàn lọ fẹ́ ọ̀làjú tí ó padà wàá ba ayé àtàlùkìyàmì yẹn jẹ lọ so advice mi ni fún brother wa yẹn àtàwọn tán bá tún wà ní inú shows wọn because àwọn kan àtúnjẹ pé kò kí ń ṣe nǹkan tí really help tó a lè ṣe wáàsí fúnra wa pé eh, inna akramakum inda Allahi atqakum but the fact remain pé òdodo tó wà kò náà ni pé àdámọ́ ọmọnìyàn kò náà ni pé ẹ̀wà ó dẹ̀rọ̀ ọmọnìyàn máa ń fẹ́ tí tòtíyàn bá fẹ̀ sí intanet pè ní bóyá bíi target tẹ́ pé islamically tá a bá gbé sínú islam gbogbo tó pè ní target tó jáfojúsùn rẹ̀ yìí kó tako islam ìmọ̀ràn láàlè dá a lè pa láṣẹ pé kókó olórí tó sọ so Allah alam obìnrin ní ìsìn tó ní phd àwọn obìnrin ní ìtàn bá ní masters lọ́wọ́ nínú ẹ̀kọ́ ayé wọn a máa wò pé ẹ̀yìn táwọn bá fẹ́ fẹ́ kó ní phd so choice ti ẹ̀ nìyẹn so advice lẹ lè fún kò nídìí kẹ́ máa compel àbí kẹ́ máa condemn ẹ̀ so kọ́níkálukú náà kí ó wá ìdùnnú sí dèédé bọ́lọ́wọ́n bàbá fi ṣe kí ẹ má wá ìbànújẹ́ káàkiri lọ sí ọ̀nà òkè àbọ̀nà ìsàlẹ̀ wallahu alam. Jazakumullah khairan Sheikh. Assalamu alaikum. Nípa ìbéèrè sí onítọ́lá kí ẹni yẹn tó ẹni tó béèrè question yẹn tó sọ padà pé ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ wọ́n wá ní pé if he doesn't exercise patience pé ẹni ò ṣe sùúrù tó dẹ̀ ṣe tìǹkì wọn bẹ́ẹ̀. Eh, náà eh, khilafu wà láàrin àwọn onímọ̀ kí pé eh, tí ọkùnrin ìyẹn náà ń pè ní at-talaqul bid'i ìyẹn náà ń pè ní at ó ní tọ́láàkù tí ò bá súnà mu ó ní kí ọkùnrin kó kọ ìyàwó rẹ̀ sí àsìkò haid àbí àsìkò nefas kó jẹ́ pé obìnrin yẹn menstruate lọ́wọ́ àbò ń ṣe nefas lọ́wọ́ kẹ́ mo ṣe describe pé tó bá yẹ pé ọmọ yẹn bá ti pé iye months tó ti lẹ́mìí tọmọ yẹn bá jáde ẹ̀jẹ̀ tó bá ń jáde ń gbà yẹn ó lè rí jáde gẹ́gẹ́ bí nefas ṣèǹ pé nefas ò ní láti compulsorily jẹ́ forty days fúnrò nefas yẹn ó lè jẹ́ light nefas tẹ́lẹ̀ gbé gbogbo ẹ lè má ju bí ọ̀sẹ̀ kan lọ tó fi máa rẹ́jẹ yẹn ìgbà míì lè má tó bẹ́ẹ̀ ìgbà míì lè jù bẹ́ẹ̀ lọ depending on uh, eh, binichually so eléyìí ni aspect yẹn but eh, tó bá jẹ́ pé ó wà ṣẹlẹ̀ pé ọkùnrin insist pé òun kọ́yàwó òun nínú And àti against bá nàbí ṣe fàṣẹ nítorí pé ìgbà tí abdullahi ibn umar radiyallahu anhu ìgbà tó kọ́yàwó ẹ̀ nígbà haid kò mọ ọ pé kò dá o ànábì sọ fún ma pé mọ́rù òfàlì yọ̀rọ̀ jẹ́ ẹ̀ha sọ fún pé kò dá padà Abdullahi ibn Umar radiyallahu anhu ó dẹ̀ dá padà ànábì nígbà tó bá dá padà kó fi kalẹ̀ kí ó ṣe menstruation rẹ̀ tán tí ò bá wá fẹ́ nígbà yẹn kó ẹ̀ṣẹ̀ wá kọ́lẹ̀ ànábì ni ìyẹn ni ẹ̀dà tí ọlọ́run bá ní kẹ́ observe ó dùn wá sí pé akẹ́kọ̀ọ́ obìnrin nígbà tí ó bá ń ṣe menstruation lọ́wọ́ nam ìyẹn dúró sọ tó ń túmọ̀ sí pé nǹkan yẹn ẹ̀ṣẹ̀ ni ẹni tó bá gbọ́n mọ̀ nítorí mi pẹ̀lú kó gbọ́n mọ̀ ni pé ó mọ ìdájọ́ ọlọ́run lórí ẹ̀ bọ̀ ìbínú àbí fẹ́ẹ́nu kò jẹ́ kó tiẹ̀ fẹ́ gbọ́n kankan irú ẹni bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni ṣùgbọ́n tọ́láàkì yẹn ǹjẹ́ ó máa valid àbí kò ní valid eléyìí khilafun bayna ahli al-ilm differences of opinion wà lọ́dọ̀ àwọn onímọ̀ ó ń bẹ nínú àwọn onímọ̀ tí wọ́n sọ pé irú tọ̀láàkù yẹn pé tọ̀láàkù tó jẹ́ pé kò wà valid ni tí wọ́n bá ní kò wà valid ní tó túmọ̀ sí ni pé obìnrin ò tí wà divorced ó dẹ̀ ń bẹ nínú wọn tí wọ́n sọ pé tọ̀láàkù yẹn ó wà valid na ọkọ jẹ́ ẹlẹ́ṣẹ̀ in that case. Tọ́yìn ẹgbẹ́ in this case kéèyàn máa insist pé ó valid kò valid kò rí lè má tà mà nítorí ó valid kò valid eh, to an appreciable extent èyí eh, tí kóòtù bá dá gan tún supersede fatwa pé ká pé wọn lọ sí sẹríà kóòtù nísìnyí táwọn sẹríà panel táwọn sọ fún ọkọ pé look tọ́lákùrẹ́ akáǹsọ ẹ̀ obìnrin yìí ò ti kọ ìyẹn supersede fatwa tafa kankan so ààyè ibi tí kọ̀dọ̀ tó ti lágbára so but tọkọ bá gbà pé yes wọ́n ti kọ ẹni yẹn so be it ó ti kọ náà nìyẹn so tẹ́sẹ̀ bá wà ń bẹ ẹsẹ̀ yẹn á wà ní ọrùn ọkọ tó ṣe nǹkan yẹn so but, kò lè jẹ́ a sound argument fún obìnrin because atolak deyẹ di rọjò ìtolak divorce ọwọ́ ọkùnrin ló wà so kò lè jẹ́ basis gidi fún obìnrin láti sọ pé òun wà divorced no tọkọ ẹ̀ báyìí six months divorce ẹ̀ tó bá ti ẹ̀ lẹ́sẹ̀ ẹnu ẹ̀sẹ̀ yẹn yóò wà lórun títí ẹ̀ sọ kó fèsì èyí tó bá wà nílẹ̀ divorce ni àdáṣe yẹn bá kàlá òfin kù. Àkẹ́sàn kan wá tí wọ́n ní àwọn ìdáhùn lórí ìpínlẹ̀ ìṣẹ̀sọ̀ àti ọ̀nà àbáyọ sírò iṣu bẹ́ẹ̀. Ah, Sísà fẹ́ márì bọ́dà tó wá fẹ́ fẹ́ sísà náà ó ti gbìyànjú àti wá yọjú sílé lọ́dọ̀ àwọn tó ní sísà tó dẹ̀ ti ń rí sísà tó jọ ibi tọ́rọ̀ wá wà ní pé kó tó di pé akédùn ní ká máa so káwọn tẹ̀ tó ń dé kàn rárá àwọn tó jẹ́ ìyẹn ti bọ́dà ní bàbá àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ wọ́n request fún sísà láti wá sọ́dọ̀ àwọn so máa kún wọn tó jọ gbé ní ibì kan náà nílùú kan náà tí wọ́n fẹ́ kí sísà wá sí ọ̀dọ̀ bàbá request bàbá àti brother request bí àwọn star for anything anything so àwọn tó jáwọn èèyàn sister sọ yìí ara kò tó ní reason pé àwọn náà fẹ́ ọmọ obìnrin àwọn náà wọ wa sọ̀rọ̀ yẹn wá ń lọ ó ń bọ̀ láàrin pé kò sí tó takò nínú ẹ̀sìn nínú àṣà wa náà pé yẹn náà ìdájọ́ àti àmọ̀ràn lórí iṣẹ́. náà barakallahu fikum argument tó sáàndì jù lágímẹ̀t àwọn parent àwọn sísá yẹn so barakallahu fihim islamically tó bá yẹ pé nínú òfin nǹkan tí àwọn òbí àwọn òbí ọkọ ń béèrè fún yẹn nǹkan tí wọn lẹ́tọ̀ fún ni nǹkan tó dẹ́ pé kò sí pléèsì fún inú ṣẹ̀rí àná ni nítorí ká máa sọ a lè sọ pé basically nǹkan méjì àti mẹ́ta ni number one ó ní àìládọ̀yé aládọ̀yé ẹ̀sìn. number two corruption tó ti wà ní orí ilẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin gan náà kó tó di pé wọ́n ṣe akidu gan eh, normally àbí officially yóò ti di member of the family so eléyìí látara corruption takun fitnatun fil ardi wa fasadun kabir so eléyìí jẹ́ nǹkan. ẹlẹ́ẹ̀kejì so then ẹlẹ́ẹ̀kẹta tí factor tí mo fẹ́ sọ òun náà ni pé nígbà míì tó bá yẹ pé ọkùnrin tó wà involved tó bá jẹ́ pé kìí ṣe ẹnu tẹnu rẹ tọrọ àbí tẹnu tiẹ̀ náà tó jẹ́ pé ó lè jọmọ tẹnu èèyàn lè jọmọ lọ́dọ̀ òbí tẹnu rẹ ó sì tọrọ bí alátara ipò tọ́lọ́wọ́n bá tó sí nínú ayé àbí àjọyé ẹ̀sìn tó ní tí wọ́n dẹ̀ ń wò mọ̀ náà so irú ọkùnrin tó wà involved òun náà ní role láti play pé àwọn òbí ẹ̀ kó bá wọn sọ̀rọ̀ àdínà nàṣẹ́hà ẹ̀sìn wa ẹ̀sìn nàṣẹ́hà ni so òun náà ló yẹ kó play role lórí àwọn òbí ẹ̀ pé this is not the standard nínú ṣẹ̀ríà ó tó fún ọmọkùnrin yẹn ní ìwúrí pé ó ní family tó jẹ́ pé wọ́n understand bó ṣe ń kan lọ nígbà tó fi ọlọ́run subhanahu wa ta'ala nǹkan tí wọ́n ń béèrè fún nǹkan tí wọ́n lẹ́tọ̀ọ́ fún ni àdéhùn tí ó tí ó come to play ó ní àdéhùn Anas bin Malik radiyallahu anhu pé ó ń sọ̀rọ̀ akhaka zaliman aw mazluman anábì ní ọmọ yára rẹ̀ yálà òun ni oppressor òun lálábòsí ni àbó náà ṣàbòsí sí anábì ní àwọn méjèèjì náà bùkátà ìrànlọ́wọ́ àwọn sábẹ́ ní òjíṣẹ́ ọlọ́run ọba a gbọ́ pé ká ran alábòsí ẹni tán bòsí ẹni tán oppress a gbọ́ ti pé ká ràn lọ́wọ́ fàkẹ́yìfà náà ń sọ̀rọ̀ owó dọ́ọ̀lìmà báwo la tó ṣe fẹ́ éèdì ẹni tó jẹ́ pọ̀ nǹkan ní ọ̀pẹ́sọ̀ àdàbìnrin tẹ̀mínà omi náà zọ́ọ̀lù wọ́n fẹ́rẹ̀ wáyà tí ń ta àkọ́dù fọ́ọ̀pá yàdẹ́ àdàbìnrin ẹ̀ prevent ẹ̀ gbà lọ́wọ́ mú kí ni tẹ́lẹ̀ ìtumọ̀ sí tó túmọ̀ sí ni pé àwọn òbí ọmọ ọkùnrin àwọn ni wọ́n ń béèrè fún nǹkan tí wọ́n lẹ́tọ̀ọ́ sí so in that case my advice pé tó bá yẹ pé ọkùnrin yẹn tó bá dé kò bá wà á kò bá wà acceptable enough nínú family àbí kí n má sọ pé acceptable tó bá yẹ pé kò tí ì wà bold enough kò tí ì ní audacity láti ṣe ó lè wẹ̀ tí ó bá ṣe sokowo nínú àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn tí wọ́n lágbọ̀ọ́yé ní agbègbè ibi tí wọ́n wà abẹ́lòmíì nínú àwọn àfáà gan tó lè kó ti kọ́là kírọ́ọ̀sì bóyá náà àwọn àfáà tí wọ́n ní ọjọ́ lórí preferably kó jẹ́ náà àwọn tó jẹ́ pé ó jẹ́ pé bóyá bàbá yẹn náà máa ń tiẹ̀ even ká má wà ká má align pẹ̀lú wọn kọjá àwọn tó jẹ́ pé wọ́n mọ̀ pé wọ́n exist ní àwùjọ oníṣúná kí irú ọmọ yẹn kó encourage abẹ́ kan sí clarification so ká mọ̀ pé nǹkan táwọn ń béèrè fún nǹkan tí ò lẹ́tọ̀ ni mọ́sọ̀ tó tún involve bí travelling tó yẹ pé travelling distance ni kó mọ̀ involve ẹ̀ náà ní tí wọ́n béèrè fún yẹn nǹkan tí wọ́n lẹ́tọ̀ ni látọ̀ àtàlẹ́ màkìlókè fi hàn sí ẹ̀tí kọ́ọ̀lì nígbà wọn ti fi appreciate ni pé ọmọ àwọn ọlọ́kùnrin the fact pé wọ́n yọjú lé wọn sì ṣàkìlò nìka wọ́n sì strange ọmọ àwọn ọlọ́kùnrin is like any other man tọmọbìnrin yẹn máa pàdé lórí títì kò tí ì sí any form of uh, eh, a relationship tó lè warrant irú nǹkan tí wọ́n ń béèrè fún yẹn so wallahu a'lam. Exactly. Naam. Naam, a ah, ní ìbéèrè kankan ní ẹ̀bà ìṣẹ̀kan. Tọ́ba nǹkan lọ́fẹ̀ẹ́ kan. Sani kan wà ń bọ̀ fún ìṣẹ̀kan lánàá ìlànà.